ọlọ́run ọba ọba dẹ́dà yìí máa sọ kalẹ̀ ní ìdajì kẹta òru òjíṣẹ́ náà sọ́la ní yọ̀wọ̀ a máa béèrè ta ló ṣẹ̀ tó fẹ́ kí n dárí jùn kí n lè bá dárí jù ta ló ní bùkátà tó fẹ́ kí n bó gbọ́ kí n bá gbọ́ ta ni ẹni tó ní complain tó fẹ́ kí n bó mójútó kí n bá mójútó ló fi jẹ́ yí pé ìdajì kẹta òru ó ṣe kí ni ọlọ́lá gan-an wọn fẹ́ kí mùsùlùmí ó fi àsìkò yẹn sùn. bọ̀dú lọ́lọ́mọ bá ń ṣe ń wá ń sọ kalẹ̀ eyín kọjá pẹ̀tẹ́sì ọpọlọ kí ló fi bó ṣe bá títóbi ọlá rẹ̀ mu ọba tọ́jẹ́ wípé ojú ò lè rí débi pé ọwọ́ àsopé báyìí ó ní òun lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nígbà tó jíṣẹ́ lásàá sálàmù ó ṣe àlàyé oníjọ́ gbèǹdé àlìkíyàmà ọlọ́run ọba yóò ka sánmà àtìlẹ̀ sí ọwọ́ ọ̀tún rẹ̀ ó ní ọwọ́ rẹ̀ méjèèjì ọ̀tún ni ọmọ pé eléyìí kò bá la tàwa wa lórí wípé ntó ọba tó rí kọ́ wá ntó fi júwe ara rẹ̀ kọ́ tẹ̀ mọ́lẹ̀ kí wọ́n wá gbérò orí tiẹ̀ wáhùn ó ti gbé ọpọlọ sí ibi tí ò sí tọ́ ọba dẹ̀ ti gbé síbi tí ò sí kí ni ó ṣẹlẹ̀ yọ sọnù yóò ṣìnà ẹni tó wá lọ́pọlọ yọ wọ gbó. fetefete àti padà sójú ọ̀nà gbangba mi ó lè mọ ìyẹn jù ó fi jẹ́ wípé àwọn kan láwọn ń súfì àwọn kan láwọn ń sekìní àwọn kan láwọn ń sekìní tó bá ti yapa sí ìròrí tọ́nà ọba bínú jíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsọ́là ìdàkudà ni wọ́n dà ìdàkudà tí ì jẹ́ kíyàn gúnlẹ̀ ayọ̀ tí wọ́n dọ̀ ọlọ́run ọba adẹ́dàá lọ́sọ̀ọ́ àná ọlọ́run bá lóun lọ́wọ́ bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mú ó lóun sọ̀kalẹ̀ bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mú òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní ọlọ́run ọba máa ń rẹ́rìn-ín sí àwọn ẹrú tó kójíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá tó bó ṣe parí ọ̀rọ̀ rẹ̀ tán báyìí àwọn sáré bílẹ̀rì pé sọ́ba wa máa rẹ́rìn-ín òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní máa rẹ́rìn-ín ah! kí làgbọ́yé táwọn mú wá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní àṣé ọba tí bá máa rẹ́rìn àwọn ò ní jákàmùnú orí ọ̀fẹ́ rẹ̀ àwọn ò máa ṣe gbogbo ohun tí ó dùnnú tí ó fi máa rẹ́rìn sáwọn tí ó fi máa kí àwọn. àgbọ́yé ni ṣùgbọ́n kọ́ wa máa rò yí pé ṣé ẹni ní ṣé yín ni ṣé nǹkan kan pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ ò ti ń kọjá rẹ̀ ni. tó mú ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ṣìnà nínú àwọn ẹlẹ́sìn àkọ́kọ́ tó wọn wọ́n wọ gbólọ náà àti mú wá sẹ́yìn nígbà tí àsìkò dé táwọn èèyàn bẹ̀rẹ̀ sí yapa sí táwọn ẹni àkọ́kọ́ gbé kalẹ̀ àwọn kan dé wọ́n ní àyà wọn láwọn òun fẹ́ tún ojú ọmọ òun ṣe lọ́ba ṣe kí ni lọ́ba po wọ́n ọba nǹkan kó tó ṣẹlẹ̀ nígbà ọba ṣẹlẹ̀ tán rí wọn tọ́ba ṣe pọ́ kó tó ṣẹlẹ̀ èèyàn ń ṣe tí ọ̀dà kì í kò ní ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ ó fi wọ́n ọba ní tọ́ kí ló ń ṣe lára àṣà náà sọ ó ní wa ashabu amanatu li ummati àwọn sàábẹ̀ mi àwọn ọlọ́run ọba fi ṣọ́wọ́ mọ́ mi kí kó àgbọ́yé wọn má bàa gun kó má bàa dàrú fàyìdà dáhàbà ashabi táwọn sàábẹ̀ mi bá ti lọ atẹ́tù. ummati ma tu'adu kadara ọlọ́run ọba dé alikawa ni ọlọ́run ọba yóò ṣe àwọn ọmọ mi kí ni àlùkáwà ni ọ̀hún fìtínà oríṣiríṣi olúkálukú ọkàn máa gbé tiẹ̀ yọ báyìí máa dìfẹ́ǹdì rẹ̀ tó pé ọmọ wò pé ah, èwo lélẹ̀. náà nígbà tí ọ̀kan nínú àwọn àfáàgbà náà wá lọ sí umra tàbí hajj wọ́n wá rí abdullahi ibn umar abdullahi àwọn méjèèjì báyà kà ọ̀kan dúró lápọ̀ ọ̀kan dúró lápò abọ́ àlàáfíà rẹ̀ wọ́n wá ń ta ni ọ̀kọ̀ọ̀kan sọ̀rọ̀ ẹnì kejì rí wípé ẹni tó wà ọ̀tún wọn dá láhán òun lọ ní ìwọ ni ọ sọ̀rọ̀ ni wọ́n bá ń béèrè Abdullahi ibn àwọn kan jáde lágbègbè wa wọ́n ní wọ́n ní mà wọ́n ń ṣùgbọ́n nǹkan tí àwọn aṣọ tó kọ́ wá lóminú tó ń jọ wá lójú táàrí sì fọ̀ fún táàdì rí mọ̀ bá sì ṣe sí ni pé wọ́n ní ọlọ́run ọ̀bọ ọmọ ọlọ́run ọmọ kan kọ ọmọ nǹkan kó tó ṣẹlẹ̀ nígbà ni tó èyí lórí kádàrà kí ni Abdullahi ibn kí ló fi dá wọn lóhùn ó ní ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ sọ yí pé ọwọ́ wa ò sí lọ́rọ̀ wọn àwọn náà ò sí lójú ọ̀nà tá a gbà ní kí ó lọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àná sọ̀rọ̀ torí wípé kí kí ló yíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní inna Allah dájúdájú ọba adẹ́dàá. لو عذب على السماوات والأرض لعذبهم وهو غير ظالم لهم tọ́ba fi yà jẹ gbogbo àwọn tí wọ́n ń sánmà tìlẹ́lẹ̀ yóò fi yà jẹ wọn kì í lè ṣe pé ó sàbòsí sí i wọlé rọ́ṣínà tọ́ba tẹ̀wọ̀n lẹ́kànnà rahmatuhu aleyhi khayru lahu min amali ìkẹtọ́ tẹ̀wọ̀n àánú wọn tó ṣe o. ọ̀sán ọ̀dà ju sí لو أنفقت مثل أحد ذهبا في سبيل الله ما قبله منك حتى تؤمن بالقدر وتعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك لو مت على غير هذا لدخلت النار ọkọ̀mọ̀ kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam ó wá tẹ̀síwájú ó ní tó o bá náà tó tó òkè Uhud ní gold lójú ọ̀nà ọlọ́run bá ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ hatta tu'mina bil qadar àti tó o bá gba kádàrà ìmọ̀ lórí kádàrà wípé gbogbo nǹkan ìmọ̀ ọlọ́run ọba ti parí lórí rẹ̀ kó tó ṣẹlẹ̀ tọ́ ọ dẹ̀ mọ̀ wípé má asọ́bàká lẹ́mùyẹ́kún lè yọkùtì ọ̀ nítorí bá ṣẹlẹ̀ sí ọ kò sí ní tó lè ṣẹlẹ̀ lórí yọ ṣẹlẹ̀ sí ọ náà. ọjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní bàbá wa Adam alayhi salam àti Musa alayhi salam wọ́n pàdé níwájú Kaaba níbi tí wọ́n ti ń ṣe tàwa musa alayhi sallam wá ní ìwọ ni bàbá ńlá wa tọ́lọ́wọ́n ọba dá tó fẹ́ ẹ̀mí sí ọ tó kí ọ tó ṣe bá tó ṣe bá tó ṣe báyìí tó fi ọ sínú àlùjáná rẹ̀ wọ́n lọ wá lé àkú wọ́n lọ ṣe ń tó lé àkú tó fi wá fa sábàbí tí wàhálà bí wá ń wà pẹ̀lú wa láyé táwọn léka léka léka kábàdì báyìí. Hmm. Ànábì Ibrahim alayhi salatu wa anabi adam anabi adam alayhi salatu wa salam ọkàrí musa wọ́tọ́lọ́wọ́n bá bá sọ̀rọ̀ ọ̀n bá mi ò ń sọ ọ̀rọ̀ lérí tí ọlọ́run ọba ti sọ ní ẹgbẹ̀rún àìmọye kó tó dání ó ní fa àṣà ádámà lọ́ba mẹ́ta kan gbà lé lórí òjíṣẹ́ lára àṣọlá ni pẹ̀lú ẹ̀rí tí ànábì ádámù adéṣẹ́tì sàǹtọ́ yọ yìí ọ̀dà musa malẹ̀ pẹ̀lú ẹ̀rí. náà kọ́ni àwọn ọlọ́run ọba ó ti parí kọ́lọ́run ọba mọ́ kọ́ àbúrú mẹ́rin kọ̀ọ̀kan wa ó ní wípé dàmíyẹ́kùn ni yọkùtíyàk máa sọ̀rọ̀ ni ntọ́ bá sí ọ. ntí ọba dẹ̀ ṣẹlẹ̀ sí ọ kìí sọgbọ́n orí rẹ̀ mo tún ń ìyún ọ̀wá túmọ̀ sí wípé kọ́ wa ebi kí lóògùn rẹ̀ oúnjẹ èèyàn tí ó jẹ tí ò ní kò ní yó jẹ dáadáa kò ní ní but àwọn nǹkan yìí sábàbí ni iṣẹ́ eré sábàbí àlìjẹ́nà wíwò ni ọ̀wá ní sọ yí pé torí pé ẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe ọ̀wá ní ṣiṣẹ́ eré mo ti gba certificate náà lẹ́nu bó ṣe jẹ́ pé sẹ́ẹ̀bi sábàbí kí ni orí ibú téèyàn fi wọná ọ̀wá ní rẹ́ni tí ń ṣiṣẹ́ ẹbí kọ́ ọ wá ti kọ sàtífíkẹ́ẹ̀tì lé lọ́wọ́ ọlọ́run ní kọ́ ọ́. mélòmélò ló gbà exam hall lawa wà exam náà ọba ọ yàtọ̀ sí ti gbogbo ẹ̀ la gbogbo níta ọpọlọwà lè gbé ọkọ̀ question ọkọ̀ answer ó ní ẹ̀ máa dàkọ tó o bá wá rẹ́ni hall ń àlè pé ó ìlú ó dìgbà bá gba ó dìgbà wọn bá gbé rìsọ́ọ̀tì lé a lọ́wọ́ ló fi jẹ́ ipe láti mú hadith wọn ẹnìkan ọ̀kan nínú àwọn ọmọ ń bá ọmọ ń ọmọ ń bá ọmọ ń ọmọ ń gbà níyànjú ọ̀rọ̀ wa kan ó ní náà tàbí pé náà kò tó lè sọ ọba adéla Allah subhanahu wa òjíṣẹ́ náà sálàmù òfin fún anybody àfi ń tọ́lọ́wọ̀n bàbá fún ní permission pé a ah, sọ báyìí fún lágbàdì torí pé kí ni àníyàn gbọ́dọ̀ dá ọ̀rọ̀ ẹnu ọ gbọ́dọ̀ yanjú iṣẹ́ gbọ́dọ̀ gún régé kí ni dídá àníyàn ní tá à ń ṣe yìí o torí ọlọ́run là ń fi ń ṣe é. kí ni yíyanjú ọ̀rọ̀ ẹnu kálímà gbọ́dọ̀ jáde ń ọ gbọ́dọ̀ jẹni tó jẹ́ mùsùlùmí òdodo tó gbọ́ tó ṣe kálímà muhammadu iṣẹ́ gbọ́dọ̀ gún régé tó ń túmọ̀ sí pé kí ni iṣẹ́ ń gbọ́dọ̀ jọ bójìṣẹ́ náà ṣe ṣe tọ́jú olùgbàgbọ́ òdodo tíṣẹ́ rẹ̀ ò ṣe kò ń jẹ́ bó jíṣẹ́ lọ́la sọ́la ń ṣe sí inú ọlọ́run nígbà àǹtí iṣẹ́ rẹ̀ bá gún régé táníyàn tí ò ṣètòrí tọlọ́run ọba bọ̀ láti fi wá nǹkan kan ni bá ọlọ́run ọba sọ pé tó ṣe nǹkan torí tèmi ni. àwọn tó o ṣe ń torí wọn ní lè gbà á ládàá lọ́dọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé àwọn mẹ́ta kan nígbà ọlọ́wọ́n bá ń dájọ́ ọlọ́wọ́n bá tí wọ́n ní ọ̀kọ̀kọ̀ dá ẹni tó jẹ́ kú sójú ogun ọlọ́wọ́n bá sọ wípé kí ni ló fi kú sójú ogun náà yọ sọ pé torí rẹ ni ọba adẹ́dà ọlọ́wọ́n bá sọ pé kí torí tèmi kí sábà sọ pé akínyàn ni wọ́n dẹ̀ ti sọ bẹ́ẹ̀ láyé o ní kí ẹ máa kú lọ ẹ máa lọ nínú. ẹni tó jẹ́jẹ́ yìí pé wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run ọba wọ́n bìlérì kí ló dé tó ń fi náà sọ pé torí ọlọ́run wọ́n sọ ọ nǹkan bẹ lọ́wọ́ ọ gan wọ́n lè ti sọ ní kí ah, torí tiẹ̀ ni ọlọ́run wọn sọ pé ara kẹ́lẹ́ bá a sọ pé a lágbájá ìmọ̀ ń bẹ fún un wọ́n dẹ̀ ti sọ wọn wọ náà lọ ló fi jẹ́ pé mùsùlùmí máa ń kọ́ ikhlas ìṣe àdáyanrí gbogbo ohun tí ó ṣe láti fi sun ojú rí ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíámà bí ó ṣe kọ́ gbogbo nǹkan ni yóò máa sọ kí.

bó ṣe ṣe eléyìí ló fi jẹ́ wípé ìgbàgbọ́ iṣẹ́ rẹ ìṣe dáadáa lọ́dọ̀ ti mùsùlùmí ó wà scientific ó wà ló ó ní òṣùwọ̀n kìí ṣe pé yẹn kàn ń ṣe ọlọ́lẹ́rìn ń jẹ́ra ẹ̀sájà máa ṣe lọ ṣe bí OPC kan ló ṣe kálímà kó tó kù sọ wá sí gbogbo wa ká bọ́ sí OPC torí pé OPC kálímà kó tó kù torí àìgbọ́rọ̀ yìí ìpè á ah, bí wọ́n kó sọ ọ̀rọ̀ rẹ̀ sí dojúrú tó ó ṣe kálímà kó tó kú. bẹ́ẹ̀ni sọwa ọbọnú ìyá ọlọ́run ọba ó ní man kana akhiru kalami la ilaha illallah muhammadu sallallahu alaihi wa sallam nafa'atu yawman min dahrihi nítorí sẹ́yìn náà sàlám sọ̀rọ̀ asọ́bàhu qabla dhalika ma asọ́bàhu wa in asọ́bàhu kọ̀bùlà dáàrí ká máa sọ̀bọ̀. ẹni tó bá yẹ pé ìtọ́sọ gbẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ̀ ò ní kẹ́límà la ilaha illallah muhammadu sallallahu alaihi wasallam yóò wúlò fún nígbà kan níwájú kó tó wúlò fún o kó lè fara gbọ́ta o rẹpẹtẹ o kó tó dìgbà náà o ó lè wọná torí gbogbo ẹni tó bá ti ṣe kẹ́límà tó dé mùsùlùmí kò ní gbére nínú náà bọ̀tí táwa ń jà fún ni wípé káwọn wọná kátó ṣe kí ni kátó wà lè jẹ́nà ìgbìyànjú wípé káwọn wọná kátó wà lè jẹ́nà òun ni ìgbìyànjú àlùsúnmọ́ wòjẹ̀mọ́ òun ni kíyàn dúró ju ọ̀nà tó jíṣẹ́ náà sàṣọ́nà dúró sí kọ́mọ́ fìdí wípé kí ni ọ̀wá di ọ̀kan nínú àwọn jàǹdàmì yìí àwọn tó jẹ́ pé àwọn arìjà àná mọ̀ bọ̀ ńgbà tí wọ́n bá ti pẹ́ dáadáa nínú jẹ́nà tọ́tọ́ iná tí fún wọn torí pé wọ́n ṣe kálímà láyé wọn kálímà wọn ò dẹ̀ ní í gbé ọlọ́run bá ní wọn yọ ntẹ́yìn sá fún tàbá sọ pé tọ́ ifá ìjọ làkúù nínú ná tí ò ní wọná kó tó wà ní Jánnà ìjọ súnà ìjọ tó tẹ̀lé pẹ̀lú ṣiṣẹ́ ń tẹ̀lé ìròrí ìṣesí àti ìsọ̀rọ̀ sí tó ṣe kò ń gẹ́ ẹ ntí ọlọ́run bá fi wọ́n jìṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam báwọn ẹni àkọ́kọ́ ṣe ṣe ọlọ́run bá kó jẹ́ ká kú lérí rẹ̀ bẹ́ẹ̀ kó wá jí wa dìde pẹ̀lú àwọn tí ọlọ́run ọba ti ṣe àlùkáwàní fún yí pé òun ó kẹ́ ní kíkẹ́ bẹ́ẹ̀ eléyìí la gbọ́dọ̀ máa jẹ́ kó jẹ́ ìròrí wa ní gbogbo wa bó o là máa mú òfin bó o là ṣe lọ́gbọ́n bó o là ṣe máa lo ntọ́ba wa kì í ṣe wípé a wà máa fọpọlọ a ti ọpọlọ síwájú ẹ̀rí ìta àkọ́kọ́ mu wa ni kílẹ̀ rí ọlọ́run ọba wí báyìí allah subhanahu wa ta'ala òjíṣẹ́ náà sàlám sàlàyé rẹ̀ báyìí àwọn ẹni àkọ́kọ́ tó lọ́wọ́ ọba yọ́nú sí wọ́n mú lò báyìí èèyàn lẹ́rìí náà. wà ilà ìsìnkú lọ́lẹ́kì alẹ́ ìbùsùn náà wọ́n èé wá jẹ́ kí kí wọ́n jẹ́ kí ọpọlọ fífi gbé nǹkan kọ́ wá rọrọ̀ kọjá tí ọlọ́run bá fi ráwọn àránṣẹ́ rẹ̀ pé àgbóyè tàwa rè ọ̀tako tí bá fi ráwọn ìránṣẹ́ rẹ̀ kí wá rò yí pé à lọ́gbọ́n òpònú lè yàn. wọn è fi orí wọn è forí ṣe nǹkan kìí ṣe pé orí nìkan ni wọ́n fi ń ṣe nǹkan wọ́n ń jẹ́ kí ìròrí wọn kọ́ bá ntọ́lọ́wọ́n bá fi ráwọn òjíṣẹ́ mu láti lò ó fi ṣe nǹkan torí wípé kí ni tá a bá ní kọ́pọlọ ọpọlọ láàlò láti fi ṣe nǹkan àti ṣìṣe pọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe. Mato nísì tẹ́pọ̀ wọ́n yìí ibi tí wọ́n náà rọ epo sí tá a bá rọ mí bẹ̀ tá a ọba mu àbí ọba mu torí pé epo ti wọ́n ibi tí wọ́n náà rọ omi sí tá a bá rọ epo síbẹ̀ a sọ mu torí pé ibi tí wọ́n náà rọ epo sí omi sí ó kéré epo kékeré epo kékeré la rọ̀ síbẹ̀ tá a bá wá dá ilé ìlú kí ni ó ṣẹlẹ̀ sí mọ́tò yọ knock àpèjúwe ọpọlọ ṣùgbọ́n tá a bá fẹ́ fọpọlọ sí ní bó ṣe yẹ bóòlù ṣe ká ṣe àwò mánú àtọ́bá tíra wa tọ́bá mọ́tò wa bóò ni wọ́n ṣe ní ká ṣe àárọ̀ epo pípa àwọn bá ṣe mọ́ síbi tí wọ́n ní àárọ̀ epo sí omi síbi ní àwọ̀ á ṣe ní mẹ̀lọ̀mẹ̀lọ̀ bá ń ti ń fẹsẹ̀ kùn á máa fi mọ́tò kùn á máa fọ̀kadà kùn gbàmí á máa fi brt náà á máa fi tìlẹ́gbẹ̀ẹ́ á máa gbé mọ́tò kalẹ̀ ìjáde òkìfòkì á sì kí ni ààyójúkù olúkálùkù òjòkù ńlé láti tọmọ ńlé pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ lọ́ra ìjókòó tọmọ ńlé ìjókòó tí ìyàwó lé yọbara rẹ̀ níwọ̀ bó ṣe gbanú gbígbà tó wá gbà báwọn kò ní tako manual kò dẹ̀ ní tako ọpọlọ bọ́rọ̀ ṣe rí gánu manua ìgbésí ayé ẹ̀dá ní bí ó ṣe lò ó tí ó fi ṣe kòńgé oríire lọ́dọ̀ ọlọ́run ọba òun làwọn tí ó àtúnfi ran àwọn ànábì ọlọ́run ọba tó ọba ti gbé jù sẹ́yìn yóò tì ọlọ́pọ̀npọ̀n wọnú náà ni wájú là á gbé sí kí ló tún sọ o láti fi bara rẹ níwọ̀ọ́. kó o fi mà bó ṣe máa gbé ẹsẹ̀ lọ́kọ̀ọ̀kan tó o fi ní jásíkòtò kọ́lọ́mù bá musa náà wàlákìnì yóò mẹ́lu dáhìlù dáhìrọ̀tìhì wàlákìnì yóò mẹ́lu dáhìlù dáhìrọ̀tìhì. náà ìtàwọn máa ṣe ni wípé ọpọlọ wọn wọn máa jẹ́ kí ntọ́lọ́hún fi àwọn ànábì ọba kọ́ máa darí rẹ̀. kìí ṣe wípé kí n tí ọpọlọ wọn ò gbọ́yé nínú tọ́lọ́run ọba ṣe lófin kí wọ́n wá tẹ tí ọlọ́run ọba ṣe lófin kí wọ́n wá tẹ̀ mọ́lẹ̀ orí burúkú nù kọ́lá wọn lè àbá ṣe. wàlíàdá súnmọ́ àlùsúnnàtì. torí eléyìí ni wọ́n fi ń pè wọ́n ní àlùsúnnà àwọn tó jẹ́ wípé ojú ọ̀nà ni ìtumọ̀ súnnà ojú ọ̀nà táwọn ẹni rí tí wọ́n rìn bó tiẹ̀ jẹ́ pé ẹ̀gún lè pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ń gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan kí ẹ̀gún má bàa gún wọn lẹ́sẹ̀ báwọn ẹni rí àkọ́kọ́ àwọn ànẹ́bí ọlọ́run ọba àwọn àránṣẹ́ rẹ̀ àwọn sàádé àtàwọn tó tó tún lọ bí ń ṣe ń gbé lẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan tí wọ́n ń lolé ayé wọn ní mẹ̀lọmẹ̀lọ tí wọn ò ṣe ní wàdùwàdù torí pé kí ni kí ẹ lè rí bà ní ìyọnu ọlọ́run ìgbésí ayé èèyàn báyìí torí eléyìí fi ń pè ní alùsùnà àwọn tó jẹ́ wípé wọ́n ń tẹ̀lé wọ́n ń fi ti àwọn ẹni ire tọ́lọ́run ti gbaṣẹ́ wọn wọ́n fi ń ṣe ìṣiṣẹ́ ń tẹ̀lé láti fi lògbésí ayé wọn kọlọm masa àjẹká jọ wọn. na listimsaakihim wattibaihim wataslimihim almutlaq lihadi nabi sallallahu alaihi wa sallam ìdí tí wọ́n fi ń pè wọ́n lélẹ́yìn ni wípé wọ́n ju ọjọ́ sẹ́yìn wọ́n dìímú wọ́n ju ọjọ́ sẹ́yìn wọ́n dìímú wọ́n darọ́ lẹ̀ wọ́n datọwọ́ wọn lẹ̀. wọ́n wá gbá ntí fi hàn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá gbà mú torí pe mọ̀ wípé eléyìí nìkan ni okùn táwọn ó dìmú táwọn fi ojú rí ọlọ́run ń jọ gbé musa jẹ́ ojú rí rẹ̀ náà. قال الله تعالى ọba àdékè ọlá sọ fún àlùbáyé láti tá à ń فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم tí wọn bá jẹ́ pé rẹ tí wọn bá tẹ̀lé ọ ntọ́ solófin ntọ́ pa wọ́n láṣẹ tí wọn bá ṣe é fàálẹ̀ yóò yíṣẹ́ ńlá fi ń rọ òjíṣẹ́ ńlá sọ̀lá àlọ́ sọ̀lá. ozi rọ torí ìgbà ọsọrọ ó sọ̀rọ̀ méjì kan tó pàtàkì gan gbogbo ọ̀rọ̀ rẹ̀ náà lọ pàtàkì. ọlápẹ̀júwe mi àtẹ̀yìn bí ẹni tó rógun pé ogun ń pọ̀ tí wọ́n ń sọ fún pé ogun ń kan wá ń nà kí pé ńgbà tá a rí kọ̀ wá wọ́n gba ìmọ̀ràn ẹni tó jẹ́ olódodo tó fún wọn nírò wọ́n sá ogun òkú wọn lọ ṣùgbọ́n àwọn kan tí wọ́n sá àkókò nàkíw wọ́n kógun lọ ẹni tó kógun lọ ẹni tó kógun lọ ẹlẹ́ni tó wọná. alápèjúwe wọ́n ládàbí àpèjúwe ẹni tí ń fọwọ́ rí.

dá wọn padà sẹ́yìn pé iná leléyìí kò sórí ire yín bẹ̀ ń tẹ̀ ń rò yín òun leléyìí kéé fara rẹ̀ mutí orí wọn ní ẹni bẹ̀ tọ́ba ti di pé ń da ọpọlọ ọrú yóò ba èèyàn jẹ́ ìjẹkújẹ orí ibú ni jíjẹ gbogbo àwọn nǹkan kèé ṣe wípé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kèé ṣe pé ó ní íńtírẹ́sì kan ju wípé ó fẹ́ fi tún àṣẹ ni káwọn bá sórí ibú ọ̀run jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣàlàyé báyìí fún ṣàlàyé báyìí fún wọn òun náà tún wá mú un lò ju bá a ṣe lè lò ó lọ bọ́lá wọn bá ṣe yọnu sí tó láti ṣe kí ni láti fi dúpẹ́ fọ́lọ́wọn báyìí pé Ah, tèmi yẹ kọ́ peléke torí wípé kí ni ìkẹ́ rẹ lórí mi gan peléke níta fi dúpẹ́ fọlọ́run ọba jù ó ní mi máa ń pa òfin rẹ̀ mọ́ jù ẹ̀ńtọ́nà ọba bá kẹ́ ntọ́ yẹ kó fi máa dúpẹ́ lọ́wọ́ ọba jù ní wípé kọ́ máa ṣe tọ́lọ́run ọba jù tẹ́ni àwọn yòókù lọ kìí ṣe wípé kọ́ wá jókòó ní jókòó wípé ìjókòó bìlẹ̀ jẹ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ọmọ ń tẹ̀lú kíámà lẹ́yìn náfìlà tó lágbára ní fáwọn kí ló jẹ́ fóun ọ̀ràn yẹn ní fóun àwẹ̀ ẹ̀mọ́ye sú lóríṣiríṣi báwọn tó gbogbo eléyìí láti fi ṣe kíni láti fi kó wa ronú láti fi tọ́ asọ́nà pé ayé yìí kìí ṣe báwa ń ṣe ń wo yìí ẹ̀kọ́ gbóná ni a gbọ́dọ̀ mú ní gbígbóná bẹ́ẹ̀ tá a bá fẹ́ tá a bá fẹ́ ìparun fúnra wa ló fi jẹ́ wípé àìtẹ̀láwọn àránsí ọlọ́run ọba orí ibu ni gbà ó tí wọn ò bá ti jẹ́ pé rẹ wọn ò tẹ̀lé ń tó gbé wá fàálẹ̀ màdájú pé innama yattabi'una ahwa'ahum ìfẹ́ inú wọn ni wọ́n ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé ọpọlọ ọpọlọ síwẹ̀ ó ní tó lè mú ma. náà. wa man adallu mimman ittaba'a ahwa'ahu hudan min Allah inna Allaha la yahdi al-qawma adh-dhalimin. kò sí ẹni tó ṣìnà tó ẹni tí ń fi ọpọlọ rẹ̀ tí ń fi ń ṣe tí ò jẹ́ kí ntọ́lọ́wọ́n ọba fi àwọn ànábì ọlọ́wọ́n òfin ọlọ́wọ́n ọba kọ́ darí ọpọlọ òun torí ntọ́lọ́wọ́n ọba fi darí tó fi àwọn ànábì ọlọ́wọ́n ọba yìí tí ó fi yé wa bá a sì lulẹ̀ ayé yìí tá a fi ní ṣiṣẹ́ inú rẹ̀ bó o láti sọ fún bó o láti ṣe síra wa bó o láti kí ni lẹ́gùn wọn bàbá àtìyá àáfàá wa ẹni tá a jù lọ ẹni tá a kéré sí ẹni tá a jọ wà ní sàwa òun náà ńbẹ bákan náà ẹni tó jẹ́ pákẹ́kọ̀ọ́ ni ẹni tí ọmọ kan ẹni tó mọ̀ kan bó o la ṣiṣẹ́ sí gbogbo bá ń kò sí nǹkan kan ní tí máa jẹ́ kí èèyàn máa ṣe tọ́lọ́wọ́n ọba ti fi ráwọn o àwọn àwọn anábì ọlọ́wọ́n ọba kò wá sí nǹkan kan tí ń jẹ́ kí èèyàn ṣubú jíjẹ́ kéèyàn ṣìnà tọ́lọ́wọ́n ọba ò ti sọ pé kí wọ́n kì wá ń lọ lórí rẹ̀ ló fi jẹ́ wípé gbogbo gbà ìtọ́sọ́nà téèyàn fi rí i ṣe ojú ọ̀nà àlàyé wọn ọ̀dọ́ wọn làlàyé wà téèyàn ò fi ní kó sínú àjàgà ọ̀dọ́ wọn làlàyé wà kọ́lọ́wọ́n ọba kọ́mọ́sà fún àmàṣe. wàhálù sunnati wal jamaa. يقولون بعد بعد بعد الكتاب والسنة بما أجمع عليه علماء الأمة. نعم. àwọn السنة والجماعة. ní tí wọ́n máa dúró lé lórí òun ni tí àwọn ẹni àkọ́kọ́ nínú umma yìí àwọn tí wọ́n dúró lé lórí tí wọ́n dẹ̀ fẹnu kò lé lórí torí ọ̀lọ́wọ́rọ́ ń bá tó sọ yìí pé wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahu al-huda ẹni tó yapa sí tí ọlọ́run ọba fi hàn òjíṣẹ́ náà sàrà sálàm lẹ́yìn ìgbà tí àlàyé òjíṣẹ́ náà sàrà sálàm ìtọ́sọ́nà rẹ̀ ti ṣẹlẹ̀ lórí rẹ̀ tán ọlọ́run ọba ọ̀sọ́ yìí pé nuwallihi ma tawalla ala tu á dáadáa tó mú wàhùn lọ́wọ́ kan rárá ó ní wa yattabi ghayra sabilil mu'minin ọwọ́ á jẹ́ kí àgbọ́yé òun yapa sí àgbọ́yé àwọn olùgbàgbọ́ òdodo àkọ́kọ́ tó ń túmọ̀ sí pé kí ni àgbọ́yé àwọn ẹni àkọ́kọ́ yìí ọ̀pọ̀ dandan láti fi ṣe kí ni láti fi gbọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá mi tó bá ti yapa sí ìṣìnà ni ọmọ àdá kọ́nà ọ̀yà ọ̀yà ṣìnà rẹ̀ náà wàyàtàmìdúnà àlè wàyàtàmìdúnà àlè wọ́n ń gbára àlè tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ kí ni òfin ọlọ́run ọba lórí rẹ̀ bóòlù àjíṣẹ́ lọ́sàá sọ́làm ṣe ṣàlàyé rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ yìí kí làgbọ́yé wọn lórí rẹ̀ náà kọ́lá nàbí sallallahu alayhi wa alayhi wa sallam. ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ àsọ́lẹ̀ pé. inna Allaha la yajma'u ummati ala ad-dalalah. àwọn ọmọlẹ́yìn mi o wọ́n yé ọlọ́run ọba dájúdájú kò ní í fẹnu wọn kò sórí ìṣúná. wa yadu Allahi ala al-jama'a ntí wọ́n bá panu pọ̀ lé lórí àwọn ẹni àwọn ọmọ ni tí a panu pọ̀ lórí pé nǹkan báyìí o wọ́n wò ó lórí àgbọ́yé tíra ọlọ́run ọba súnà òjíṣẹ́ lọ́sọ̀lá sílám àti ìṣesí àwọn ẹni eré tó kọjá lọ wọ́n wá ẹnu wọ́n wá kọ̀ lé lórí ọlọ́run ọba ọba wọn gbà bẹ́ẹ̀. wọ́n mọ̀ ń ṣáàzà fi náà. ẹni tó bá ṣe tiẹ̀ lọ́tọ̀ yóò tiẹ̀ ó di ọ̀tọ̀ lórí lọ́nù ná ẹni tó bá ṣe tiẹ̀ lọ́tọ̀ ọlọ́run ọ̀dàtẹ̀ rẹ̀ lù láyà yóò wá di ọ̀tọ̀ lórí lọ síbo inú ná kọ́lọ́run ọ̀yà wáyà bẹ́ẹ̀. Naam. umma màṣúmà. Fàhálì umma màṣúmà. Àkọ́pọ̀ umma yìí lórí tí wọ́n dúró lé lórí látara ilé yìí o they are infallible èyí ò ní wípé ẹnu yín kù lórí ìbàjẹ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ nísìnyí bóòlù àṣìṣe pé ah, a bá àṣìṣe bá àṣìṣe sí bẹ́ẹ̀ lórí àlàyé Quran dúbò ìṣẹ́nà àṣàlà ń sọ̀rọ̀ àyè rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ wọn dúró lórí rẹ̀ báyìí ntí wọ́n dúró lé lórí ọlọ́run ọba bá wọn lọ́wọ́ síbẹ̀ rárá àwọn ọba bá wọn ẹ̀jẹ̀ á dàrú tí wọ́n bá dàrú kò lè tò tá ń sọ bẹ́ẹ̀ nọ́ọ̀sù là gbà bá dàrú ní ọ̀sẹ̀ tó tò là ìgbà bá tẹ̀lé òfin ọlọ́run ọba bó ṣe fi irú òjíṣẹ́ náà sọ àṣìláàmù táwọn ẹni àkọ́kọ́ dúró lé lórí ó lè máa nira látara sùúrù tá a múlé lórí lọ́lọ́run ọba wàá ṣàánú wa yọ wàá mú fọ́rẹ́jù wa. yóò máa kóyọ wá yóò mú mákàrájò wá ṣùgbọ́n tó bá ti di pé rárá ẹja àyẹ̀kú ẹja àyẹ̀kú kò ní jẹ́ tó yẹ kó jẹ́ mọ́ nǹkan ní ilẹ̀ máa ṣe tẹ́ máa pẹ̀lẹ́ sí nígbà tẹ́ bá di kíni gbogbo àwọn ẹlẹ́gbẹ́ nítorí àdàmọ̀dì mú ń bí mú ń bí mú ń bí mú ń bí ẹjẹ́ àcompromise ẹjẹ́ àṣẹlẹ̀ ẹjẹ́ àṣẹlẹ̀ nígbà wọn bá mú lọ mú lọ táwọn ìtọ́jẹ́ Islam gan wọ́n ti kú ọ̀lọ́nà rẹ̀ fetefete yóò wá di pé nǹkan míì ni wọ́n gbé kalẹ̀ wọ́n wà á máa tẹ̀bà wọ́n máa wọ́n máa tẹ̀bà tí nǹkan yíwù ju òfin ọlọ́run ọba gan-an náà lọ débi wípé ẹnikẹ́ni tó bá wá takun tí wọ́n gbélé rọrùn. bí ìgbà tó jẹ́ pé ti kúrò nínú Islam ló fi pé gbogbo ìgbà ntí yóò kó èèyàn yọ ni wípé ẹjẹ́ á lórí rẹ̀ bí wọ́n ṣe fi ẹ̀nì àwọn ẹni àkọ́kọ́ mú lórí náà wọn wọn wọ́n dúró lórí rẹ̀ báyìí a tó dúró tó tó fi fún òjíṣẹ́ náà sàásìlà tí wà ní Allah subhanahu wa ta'ala ó wá rọ ayé fún wọn yí pé kí wọ́n lè rí lò ní lílò tí wọ́n fi wá jábọ̀ dáadáa kìí ṣe nínú àgbọ́yé òní wípé ìtò gbé dání kọ́ ọmọ ìyòrò rẹ̀ torí pé kí àwọn tó ń bá sọ̀rọ̀ kí ẹ lè bá àgbọ́yé sọ̀hánàlá bọ́ọ̀ ni wọ́n ṣe mọ̀ dodo ọ takú di òdodo ni ọ máa pèpè lọ di rẹ ọ máa mú sùúrù tí wọ́n bá ń fara yàn ní ìdí òdodo kìí ṣe wípé kó a sọ pé à eléyìí ti fẹ́ pọ̀ o kó o wá kọ́kọ́ da a rákùnyọ tàbí ló jẹjà la kò lè rí bẹ́ẹ̀ àwọn ẹni rí òsè bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ kì súnà àwọn ẹni rí ọlọ́run ọgbọ̀n ọ̀dẹ̀ ní yí súnà yìí padà náà. فهذه الأمة معصومة من الاجتماع على الباطل نعم ولا يمكن أن تجمع على ترك الحق نعم ولا ولا يمكن أن تجمع على ترك الحق wọn ò lè fẹnu kò wípé kí wọ́n wá gbé òdodo jùlẹ̀ làwọn kò possible òdodo ni wọ́n jù náà. wàhálà yàtàkìdúnà ismata li ahdi gẹ́rì rasulillahi sallallahu alayhi wa sallam. àlẹ́ sunna wa jama'a wọ́n èé sọ pé ẹnìkan wà ó tí ò lè ṣàṣìṣe yàtọ̀ sójì ṣe muhammadu sallallahu alayhi wa sallam. torí pé kíni báwọn màláìka ṣe ń sọ wájú ni à ń sọ lẹ́yìn yàfàzúnahu min amrillah tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ ọlọ́run ọba liya'lamu annahu qad ablagha risalati rabbi qad ablagha risalati rabbi kí wọ́n fi jẹ́ gbogbo ẹ̀ láyé pé àá ọ̀rọ̀ ọlọ́run ọba o wọ́n ti mú sẹ́ wọ́n ti jíṣẹ́ wọ́n dẹ̀ ti fi rinlẹ̀ òjíṣẹ́ lọ́sàn àṣọlá nìkan lẹ́yìn òjíṣẹ́ òṣèlú àlọ́sọ́lá kò sí ẹnìkan tọ́jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ ò lékùtà kò pọ́sibù kò sí ní gbogbo àwọn àfáàwọn ni wọ́n máa ń fi ṣèkìlọ̀ rárá o tá a bá sọ̀rọ̀ o ní tá a sọ o ẹ̀rí wa ni ó náà ẹ̀rí wo la fi sọ ní tá a sọ yìí o má sọ wípé ń tá a sọ lọ́sà tẹ̀lé ń tí a sọ tó bá yapa sí ń tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú súnà òjíṣẹ́ náà sàlá ó lè jẹ́ pàwò ní súnà òun dá ọ̀rọ̀ wa nù ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlá ni ọ o ìtumọ̀ gbólóhùn ìtumọ̀ gbólóhùn wípé alùsùnà òjẹ̀má la yuqiru ismata li ahadin siwa nabi sallallahu alayhi wa pé àpé ẹnìkan ò lè ṣiṣẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹlẹ̀ nìkan àfa lè ṣiṣọ́ ló fi jẹ́ pé apákíyèsí rẹ̀ bí adab pẹ̀lú ẹ̀kọ́ ọ lè ṣe kó gúnlé alhamdulilah tá a fa bá ṣe gbìyànjú lórí àti fa òfin yọ tọba gúnlégé lọgbàlára méjì ládàá gbìyànjú àti ládàá pé ogun rege ọba mọ̀ tó bá ṣe gbìyànjú tí n tó mú wá ọba yẹnjú tí ọba gún rege yóò gbà ládàá yẹnjú tó ṣe ṣùgbọ́n torí wípé n tó sọ ó ṣì í kò ní gbà ládàá yẹn ládàá kan ní ọgbà kìí ṣe mọ́jẹ̀mú já àfààní wípé kò lè ṣe mistake nítorí náà tàbá wa ṣe mistake àwa sọ pé láà kìí ṣe àfààmù là àfààní ó lè ṣe mistake kìí ṣe ànábì sallallahu alaihi kìí ṣe ànábì nítorí náà ẹni tí ó bá fẹ́ kẹ́sìn òun yege kìí wá ṣe wípé gbogbo ohun tí àáfàá sọ. So, tá a fọ mẹ́rin wá ìtọ́kasí wá tá a itokasi sọ ah, ni ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni tẹ́rì ń wá jẹun tó fẹsẹ̀ rinlẹ̀ a sọ pé a ah, àforí àfọrùn pẹ̀lú rẹ̀ kílẹ̀ ẹ̀rí rẹ̀ Abu Hanifa rahmatulah aleyhi rahmatan wasi'a àdó sọ pé má tẹ̀lé ọ̀rọ̀ mi o ẹ̀rí mi ni ọkọ́kọ́ wá náà o torọ́gọ́gọ́ bí ẹ̀mẹ́ ènìyàn sísọ Imam Malik náà sọ bẹ́ẹ̀ rahmatullahi alayhi rahmatan wasi'a Imam Shafi'i náà sọ bẹ́ẹ̀ rahmatullahi alayhi rahmatan wasi'a bẹ́ẹ̀ náà ní Imam as-Sunnah Imam Ahmad bin Hanbal wọn náà sọ bẹ́ẹ̀ rahmatullahi alayhi rahmatan wasi'a wípé rárá ẹ má tẹ̀lé wa ẹ tẹ̀lé súnà àlàyé òun ló béèrè kí ní àlàyé àlàyé ni àlàyé ni àlàyé ni àlàyé ni àlàyé ni àlàyé ni. ó di ìmáàmù ìmáàmù Abu Hanifa àti mú àlàyé wa lórí rẹ̀ ń bí nípìnlẹ̀ ọ̀rọ̀ ó ní gbogbo ibi lọ́lọ́wọ́n bá wa ọmọ kéwù rẹ̀ Abu Yusuf rahimahumullah rahmatan wasa ó ní rárá o pẹ̀lú ẹ̀rí tí ń bẹnu Kùránì àti Sunnah òkè lọ́ba alẹ́dàwà ó ní ara oṣù mẹ́fà wọ́n fi pò ó káàfà tó gbọ́ yé oṣù mẹ́fà kò dánù wípé eléyìí ẹ̀sán àfa àmọ́járe rárá torí pé kí n tọ́ ọba ló ṣe báwọn àwọn nǹkan bẹ tí ó sọnù tí ò tí ì rí mú tọ́ sọnù àti pé èyí ẹ̀ ṣe ojú ọ̀nà alùsùnà wal jamaa kìí ṣe mọ́jẹ̀mú ọ̀já àfa ni wípé kọ́mọ lè ṣiṣe yá ó lè ṣiṣe ó lè ṣiṣọ àásùn máa pàkíyèsí rẹ̀ sí ni báyìí kọ́ ẹ̀rí báyìí kọ́ ẹ̀rí báyìí kọ́ ó lè jẹ́ pé àwọn àlàgbọ́ yìí ó dẹ̀ lè yé pé òun ní kíni òní ò ọ̀gbọ́ yìí láti bẹ̀ àfa àsúnà yìí máa fẹ́ kí àwọn míì ò tún sọ̀rọ̀ ni kó wọ́n yẹ̀ wò kó má jẹ́ pé. òun ti ń dìre òun ti ń yà kó lójú ọ̀nà kó fi ṣe kí ni kó fi tún máa mú ìlọsíwájú bá òun náà ẹ̀yìn ọ pàtàkì ọ pàtàkì gan ọ̀rọ̀ tí àáfàá bá sọ ráàyò nù kó tó dojú ọ̀nà díwù rẹ̀ kó tó ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí o táwọn ẹni síwájú sọ báyìí o ó ti dọ̀rọ̀ nu ó ti di súnà kò ò lè sisi nítorí náà ká má wà á máa tẹ̀lé èèyàn pẹ̀lú àṣìṣe rẹ̀ àní máa gọ̀lígọ̀lí tẹ̀lé ẹnì kankan sallallahu alayhi wa torí pé Allah subhanahu wa ta'ala ńgbà tí ó kọ́kọ́ júwe rẹ̀ fún un ó ní má ó ní la yantiqu anil hawa in huwa illa wahyu yuha ó ní kìí sọ̀rọ̀ ọ̀fẹ́ inú o gbogbo ń tẹ́ ẹ bá rí tẹ́sọ ń tá sọ kalẹ̀ fún ni lórí ẹsẹ̀ nítorí eléyìí kí ló sọ ó ní ma atakumur rasulu. فخذوه وما نهاكم عنه فانتهوا ntújìṣẹ́ náírà sílám bá pààyàn láṣẹ ẹ̀dìmú ntọ́ba kọ̀ fún ẹ̀sákò ńdí rẹ̀ ọwọ́ àparí máa ká nàlẹ́ mọ̀mìnì kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin wọlé amọ̀mìnì tì tàbí olùgbàgbọ́ òdodo lóbìnrin. إذا قضى الله ورسوله أمرا tọ́lọ́wọ́n ọba ti ṣòfin tó jìṣẹ́ ńlá wa ṣàlàyé rẹ̀ yìí pé báyìí láà ṣe lò òfin o an yakuna lahumul khiyara fi amrihi kí wọ́n wá tún.